mo kí yín káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọlámídé ọlásànlẹ̀ lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún ìlú mọ̀ọ́ká òṣèré Mercy Johnson nígbà tí orí àwọn èèyàn ńláńlá lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n wá kí i kú ayẹyẹ ọjọ́ ìbí ńṣe ni òṣèré náà bú sí ibi ayọ̀ tó sì ń dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pátápátá bẹ́ẹ̀ ló tún dì mọ́ wọn níkọ̀ọ̀kan Mercy Johnson ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ gidigidi lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ pátápátá wípé ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun gan ẹ kú ìfẹ́ mi ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. Happy birthday! nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúmọ̀ agbaninímọ̀ràn lórí ìgbéyàwó ìyẹn Okoro Blessing ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàlàyé fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n má fi ọ̀rọ̀ ọkọ da òun láàmú mọ́ nítorí òun ti mọ tinú tẹ̀dọ̀ ìgbéyàwó àmọ́ àwọn ọkùnrin tí wọ́n fẹ́ fẹ́ òun wọ́n fẹ́ fẹ́ òun nítorí pé òun ti mọ tinú tẹ̀dọ̀ ilé aláyọ̀ wọ́n sì fẹ́ dá òun da nìkan ni ó ní ṣùgbọ́n òun gan wá àwọn tí òun máa dáadáa ó wá ní fún ìdí èyí kò sí ìrònú ìgbéyàwó kankan lọ́kọ̀ òun báyìí wípé òun ò tí ì ní àfẹ́sọ́nà tàbí ọkọ òun ò sì mọ̀ bóyá òun máa ní nítorí òun ò fẹ́ nǹkan kan tí ó máa dí òun lọ́wọ́ iṣẹ́ òun ó ní gbogbo èèyàn ló ní ìdí kan àbí ẹ̀kejì tí ọlọ́run fi dá wọn wá sílé ayé òun sì mọ̀ wípé nítorí ìgbéyàwó àwọn kan ni ọlọ́run ṣe dá òun wá sílé ayé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí ni Paul Friday ọmọ abúlé ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n farahàn níbi ayẹyẹ ọjọ́ ìbí àti ìfilọ́lẹ̀ orin rẹ̀ tuntun eléyìí tó ṣe ní kòpẹ́kòpẹ́ yìí ọmọ abúlé ló lo ìtàkùn ayélujára rẹ̀ fífi àwòrán bí ohun gbogbo ṣe lọ sí níbi ayẹyẹ náà sí orí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà oníṣòwò ńlá Obi Cubana ló fìfẹ́ hàn sí aya rẹ̀ tìdùnnú tìdùnnú ló fi fi ẹ̀ṣọ́ ọwọ́ ọrùn àti tètí olówó iyebíye tí ó rà fún aya rẹ̀ hàn tó sì wọ̀ ọ́ fún ìyàwó náà èyí ló mú kí ìyàwó náà lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn ènìyàn wípé kì í ṣe ìgbà tí ìyàwó tàbí ọkọ yín bá kú nìkan lẹ máa fẹ́ fi ìfẹ́ hàn sí wípé ẹ fi ìfẹ́ hàn sí ara yín nígbà tí ẹ wà láyé àti wípé kò sí nǹkan tó kéré jù láti rà fún ọkọ tàbí aya yín ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká òṣèré Jayé Kùtì ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé òun àti ìdílé òun ṣe àjọyọ̀ àyájọ́ ọjọ́ ìgbéyàwó papọ̀ àti òun àti ọkọ àti àwọn ọmọ ló ń jó ló sì ń dúpẹ́ tí wọ́n sì ń fi ìdùnnú wọn hàn lórí ìtàkùn ayélujára tí Jayé Kùtì sì fi sí orí ìtàkùn ayélujára rẹ̀ wípé kì í ṣe ìbùsùn tí ó kún fún òdòdó ìfẹ́ nìkan ni ìgbéyàwó ṣùgbọ́n bí kò ń ṣe ìbùsùn tó kún fún ìgbọ́ra ẹniyé ni àwọn ń ṣe àjọyọ̀ rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kiri pé wọ́n á ṣe ọ̀ ọ̀pọ̀ rẹ̀ láyé ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúmọ̀ olórin ẹ̀mí ni Adéyínká Aláṣeyọrí ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ìyá tó bí i lọ́mọ tó da ẹ̀jẹ̀ lé lórí kú ayẹyẹ ọjọ́ ìbí tí ó sì fi àwòrán ìyá náà hàn sórí ayélujára rẹ̀ tí ó sì kọ àròkọ kékeré kan nípa ìyá náà bí ó ti tọ́jú òun àti bí ìyá náà ṣe fi òun ṣeré tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń sọ wípé bí kò bá ṣe wípé Adéyínká kọ sí ibẹ̀ pé ìyá òun ni wípé ìyá náà rẹwà púpọ̀ wọ́n sì dàbí ọmọge tí ọ̀pọ̀ àwọn mìíràn sì sọ wípé ìyá ẹ kú ọjọ́ ìbí ẹ̀mí yín á ṣọ̀pọ̀ rẹ̀ láyé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin tí ènìyàn bá dákẹ́ tari àbá dákẹ́ èyí ló mú kí ìlú mọ̀ọ́ká olórin Vico Vino tí ọ̀pọ̀ àwọn ènìyàn mọ̀ sí music messiah lo ìtàkùn ayélujára rẹ̀ láti ké síta nínú fọ́nrán fídíò kan èyí tí ó ṣe tó sì sọ wípé ah mo jẹ gbèsè gidigidigidi ẹ jọ̀wọ́ ẹ dákun òun ò fẹ́ kú sínú gbèsè náà tí ó sì bẹ àwọn olólùfẹ́ rẹ̀ wípé ọ̀nàkọ́nà tí ẹ bá rí tí ẹ lè gbà mí tẹ bá rí tẹ ti lè ràn mí lọ́wọ́ kí ẹ jọ ẹ dákun ẹ dábọ̀ ẹ ràn mí lọ́wọ́ ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. amazing Messiah. I just want to speak my mind. I don't want to die in silence. I'm seriously in bankruptcy. So anyhow you think you can support me, Ọ̀nàṣálé. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlú mọ̀ọ́ká òṣèré ẹyin Alex ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kìlọ̀ fún àwọn ọkùnrin tí wọn kò lówó lọ́wọ́ wípé ẹ̀ṣẹ̀ ní kírú ọkùnrin bẹ́ẹ̀ wá kọ ẹnu ìfẹ́ sí òun wípé òun fẹ́ fẹ́ òun abẹ́lẹ̀ tàṣe kí ó wá bá òun gangan gan ní ojúkorojú láti sọ fún òun wípé òun fẹ́ fẹ́ òun ó ní òun ṣiṣẹ́ òun gidigidi nítorí òun ò fẹ́ jẹ́ alábọ̀dọ̀ obìnrin ó ní irú ọkùnrin bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ láti wá bá òun wípé òun fẹ́ fẹ́ òun nítorí náà olówó ni òun retí kí ó wá kọ ẹnu fẹ́ sí òun kí àwọn méjèèjì kí àwọn jọ lè fọwọ́ wẹ̀wọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì tìdùnnítìdùnnú ni gbajúmọ̀ òṣèré àti adẹ́nupọ̀ṣẹ́ni nì ìyẹn Ìyábọ̀ Òjó fi gba àmì ẹ̀yẹ èyí tí wọ́n fún fún àwọn fọ́nrán fídíò èyí tí ó ṣe lórí ayélujára Ìyábọ̀ Òjó ní àmì ẹ̀yẹ àkọ́kọ́ tí òun máa gbà fún àwọn fídíò èyí tí òun ń ṣe tí òun sì ń pa àwọn èèyàn lẹ́rìn nínú rẹ̀ Ìyábọ̀ Òjó ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n fún ní àmì ẹ̀yẹ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká olùṣọ́ àgbà Oyèdépò ló ti gba àwọn èèyàn níyànjú wípé kí wọ́n má bẹ̀ sínú ìgbéyàwó nítorí owó ṣùgbọ́n ó yẹ kí nǹkan tí ó ju owó lọ tó sì ṣe pàtàkì ju owó lọ mú wọn wọ inú ìgbéyàwó náà ó ní ó dára kí èèyàn fẹ́ ẹni tí ó máa fún un ní ìfọ̀kànbalẹ̀ àti ìfẹ́ tí kò sì nípa lára ní ọ̀nà kankan kò ní jù báyìí lọ fún ìròyìn àjábalẹ̀ amúlùdùn mẹ́wàá látòrí ayélujára Ọlámídé Ọlásànlóye lórúkọ tèmi ó dàbọ̀.